فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إنني oṣù ramadan inú olùmẹ́wà ìfọ̀dọ́ 1439 ọ̀dọ́ èyí hijira gregorian calendar oṣù kẹlú ìnologun yọ́ mẹ́fà yìí ní ìkọ̀dọ̀ 2018 karatuwa yìí ní àyàṣà ní pẹ̀lú sọ́rọ̀tù nìsá pọ̀kà alẹ́kàdé ọ̀nálẹ́ ìdí karatu alẹ́kàdáyà ẹ̀kẹ́ ìgbẹ́lẹ̀ yìí ní àyàṣà ní ojí àyà ẹ̀kẹ́ ìgbẹ́lú aláwọ̀kí jẹ́ káwọ̀kọ̀lá lẹ́gbọ́ kàmùsùkọlọ́ انتبك الله تبارك وتعالى ككنه والتي يأتين الفاحشة من نسائكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتي يأتين الفاحشة من نسائكم لكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلاً واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما نعم الله تبارك وتعالى إنه واللذان ياتيان واللاتي ياتين الفاحشة من نسائكم إن أبدو كما وشابو تابنيا كيف أمويا من بودو كما وشابو تابنيا كيف أمويا من فاستشهدوا عليهن أربعة منكم mẹ́ẹ̀nẹ́ mẹ́lẹ̀ لهما ما ní yínú bìnrin lẹ̀ ṣẹ́kùnrin bìnrin mẹ́rẹ̀ ló tíyàn fi yá ọkọ̀ jẹ́ ṣẹ́nkùnmẹ́ áwọ mú ohun kọ́nẹ̀kẹ̀lẹ́lẹ́ ìjí hùbá ẹnẹ mẹ́lẹ̀ ohun mẹ́ẹ̀dọ́ ìjáàlì ẹnẹ kàkí áhùlí ẹnẹ kéjì kí áhùlí ẹnẹ kẹta kí áhùlí ẹnẹ kẹlẹ̀ kí hùlí máa jọ ohun mẹ́lẹ̀lẹ́ pẹ̀kí i confirm ka ki ina buta bu mushe fa in shahidu abu melele jan kuma ma mi ja liba fa amsikuhunna fil buyut ono bilele me nya du tin dudu gbeje ho kolo jaun house arrest me ya dute me jan ja won ti awodu be en da me ma ya jan ti awodu be ni ẹ̀sìdáàmì máa jẹun ti àwòdó obìnrin tí a kí ní ìṣẹ́ abúta búkì ṣe yìí iye obìnrin kí wọ́n tọ́lá náà rẹ̀ alkọ̀dàdúwà rẹ̀ oúnjẹ́ adẹ́ gbogbo àtàẹta ọ̀fà hunal mọ́ọ̀dù inú àkọ́dọ́ méjì ẹ̀ta nù gbẹ́gbà kọjọ́ ẹ̀kọ́ na kí tó ọjẹ́lẹ̀ ya àbútabúṣe àwọn ẹ̀jẹ̀ alọ́lọ́hùlẹ̀hùn náà tẹ̀bí ìlà àbẹ́kàkí ní ẹ̀jẹ̀ alọ́lọ́hùlẹ̀hùn náà tẹ̀bí ìlà na ń kọjọ́ aláhù tàbárakà wata ala kì mí ọ̀padùtẹ́ ọ̀nà òmúnẹ̀ kì ní kí lè dúró ìkà ní ọ̀làwọn bẹ́jọ ẹ̀rẹ́kẹ́ mú àtúyàtà ọ̀tọ̀ ọjọ́ ṣe ń máwọn obìnrin mú pọ̀ kìí jẹ́ òṣèlú àwọn ẹ̀gbà zámẹ̀nẹ ijú dúdú òṣèlú àwọn rẹ̀ ṣeun kẹwọ́ yẹ mú kìí àbútabúṣe ṣẹ̀rí àwọn rẹ̀ ẹni wọ́n lẹ̀ záni yá ti yá ni hàmínkù olóbìnrin méjì dúkùmá ọ̀nà kẹlẹ́kọ̀ olóbìnrin ẹnẹ méjì hùmẹ́ dúkùmá lẹ́kú kùmá ìzínáṣí Ana ẹnna méje hùmẹ́ dúkùmá ìzìnà ṣe fa me hùmá mẹ́ṣàwúyí ma láti tán kẹ̀dọ̀ ma má gbà ní mẹ́ṣùmá mẹ́ṣí ní kí búmáìnà ẹnìkí búmáìnà mẹ́nìkí dókè yúmá tó dókè onúgbònúgbò ṣe ń kàrí bẹ̀tù máa wọ̀ bí ti mítìmù ṣe ẹyọ yàmọ̀ ẹ̀ abájọ ẹ̀kẹ̀lẹ́ kó mù tágìbọ̀tọ̀ ọ̀nà obìnrin ọ̀nà je. woo ma akpanye gị ebe a tọ kedu ekpabekwa ma ka n'anya chi enwe onye netiri mma gịnụ tụdenwu enwe ka iwe gboo olu iji gị n'iyi ma kpi uwe onye alugo tụtụdabalele uwe ogide alụkwụ ma awọghị keneke abụghị anụ tọ ka ma ma ma sukulu mu le tigi kilasi ayɔ kuma kuma ku wo a b'a yɔ ye ma ye wo kpa ɛdɔn cɛ kpa ma jɛ ka wɔ tali tani ba wo kuma ka kɔn bɔ i ba ɛdɔn cɛ kpa bi ma taliku imu le tɛ ayɔ kuma italiku ma italiku kɛnɛ ka wi ba kɛ wɛ wo o yi taliku ma wo la ba mamu tsi ku kaka tu lɛ ba yɛ nya ku yɛ dɛmu nɛ kí ni wòlò tali awɔ yi wo kuma kpa yɔ nga wo nkutali mu fa aguhuma me kuwo nyuma iya e je da o me ne ti guma me me guma ida amu che un kuma ti ya ya je de ne la pa bi ojo akume tu fa intaba mamda utubachi wa aslaha kuma agbado la mangochi kuma okolo ma ngo chukwe bale to balu fa aridu anhuma me meju meru tinyo ma tekio me won ya won ya sharia kini gongi yoko gele na gele ko go ya ko de ne gele ma ya ko la le kida bi ngo walu me ko ka iru ma ituba ma okolo ma ngo e go yele itachi zinala le akabo bule èyí ni abáyọ àdí nílẹ̀ èmìdí máa lè mi iná àkẹba wọ́n nára ò níwu èyí tùyánẹ̀ abẹ́lẹ̀kùn àti ayẹrẹ ń wú ṣeṣe jíkọ́ àlẹ́rẹ̀ ìdẹ̀nẹ̀gì àti ayọ́ tọ́ ọ̀la ẹ̀rẹ́ kàmẹ́kùn ti dàmá ọjẹ́lẹ́ máa yé kìtì ọjẹ́lẹ́ mẹ́lọ lẹ́lẹ́dùkùgẹ̀nù fàárùdù àndùmọ̀ mẹ́mẹ́jùmẹ̀ tíyànbọ̀ lẹ́lẹ́tẹ́ tó lóyìn tó bá ṣe àkọ́lọ́ wọn ṣe iwa ka kini salamu alaikum ene kidako yo kima kidaka chwazi eh salamu alaikum eh wa alaikum ene chini kwa tene te eh, mala ene chini ene chini shon ke no la omune ke di qur'an yo ke chwazi le ta emda mdo yo le jina ko le le alaikum kani cholo de ngada ka ene emdi yo lo ba wa ko le le no lo toru amache mola ona ka wepa ti ka meji sheboli hiyo ya machima ojo akini gbo ke lo bidomo eba bitere won aya ti domo to sakani un ko ojo un eyan daba domo eyan daba taba agbado un ko ojo me yo ji eyan do le ti abajo ere owede meju eru ti yan bote ene du se emdo na ilengachi inegba esubi kene iho hala egbele. egba esubi era of darkness kene iho rayo egbele, egba ketete shabani egba ketete shabani takede ne mune gwa abajo yi bene dukeche inenwe esubi ka ketete cheberele amune majaka ni megba esubi ele weche megba esubi ele èyí ni abájọ́ ọjọ́ mẹ́dùn sí family man ẹ̀nàmọ́yàjọ́ ẹ̀nàmọ́májọ́ ẹ̀nàmájújọ́ ibẹ̀ tí kẹsẹ̀ ti gbélẹ̀ wọn yẹ ti bẹ̀tọ̀ gẹ́nẹ̀ lábájọ́ yẹn tó ẹ̀nà dúkí wá kàríà ọ̀la ẹni kẹnẹlẹ́ ti gbélẹ̀ ní fàárìdò ánùmọ̀ máa òtú bá ṣe kò máa kọ́lọ́ máa kana tawaba sura allah ba mun sha gbitu mun se o eh agbitu ba dun rahima ya ngo chundu ki ngo ladu aliku to sura ma ni aya gidei ede ama aya eju du ko yodo ro wo igbe gidei ene ki zina se mechi ni bona ye to se lege lokona ama obi a ba mama ya aka duwa ga amoda ya gire dugulo aini anabi sallallahu alaihi wasallama ibu ya kola gire ni khudhu anni khudhu anni qad ja'ala Allah lahunna sabila al-bikru bil bikri jildu mi'a wa nafyu sana yenihi me me me gbo oloda kugbomi me gwoyin oloda kugbomi oyo mo na duwa me to royo enihi aw ya ja'ala Allah lahunna sabila chen ko yo mo na duma mẹ́tù mú ṣe lé agbẹ́gbàkù máa kú àbẹ̀gàkí máa ma mẹ́màrù tí dúdú òkòlò ó yà máa fi tí gbogbo akẹ́rẹ̀ agbẹ́gbàkù máa kú àbẹ̀gàkí ní mẹ́kọ́ náà máa gbẹ́gbàkọ yọ́ àdọ́dà alùkùnmáàlì pàmà ẹnibí ẹni alùkùnmáàlì lọ́yọ́ mọ́dúnwámẹ́ agbádò pàgbádò máa ìzìnà ṣe ìtàlẹ́máṣìdélé máa ọdún máa ti dúdú ọdọ́kà máa ò máa núbi hí o máa tẹ́ ọdọ́kà àmá òbí àná Ah, iwu iriri edu ma ma mọdụ ile mọdụ gwụlọ ee eh, ma ịtalidele ugwo me ile ite oke ìṣẹ̀bọ́jọ mẹ́ ìdálẹ̀ òbí ànẹ́yìn dákùnmà àdọ́dà àgàkì ní ma wọ́ ìtàlì má dálẹ̀ gbé yìí rúbíṣì tàlì kìí نعم آية دوبا n'ihi. إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما

bụ ma chenwe ojii ugboro re hatta idha tuma yatubuna min qaribin iya kokwen alkuma biriju ololive tina do batu bojolo ama biriju tina do batu النبي الله تبارك وتعالى فأولئك يتوب الله عليهم أبو لبا الله عد توبهما الله ملك مدبهما وكان الله عليما هند الله شنك نيمان شي حكيما أو كان يعوشك أين يتوبا نانجري أبو ناتوبا تما كنه يتوبا مدانا الحسن البصري ينهي توبه تانا نهي شيبو yesu kwene ma okokolo mawo hedan malam yughorgir yeno okokolo mawo hedan ba to ana na ngiseyu e ma tuba ta ku kukiwan ye mu de jiji e mu da tuba ka du duniya gida yake tuba da balki ikrima kayni ad-dunya kulluha qarib annabi sallallahu alaihi wa sallama yani inna allaha yaqbalu tawbata al-'abdi ma lam

atini turuku libile halke kowon lumi abajo yi ubi aliji ramadan egi wọn dabi aboge mo ṣe fe du ọṣẹ fẹ́ le du májà ubi aliji ẹkì yẹ turuku e ubi aliji ẹmọ́ṣẹlẹ ẹwọlá ẹgbẹ̀ ẹmẹ́ bọ̀bọ̀ nkúrọ̀ yìí ubi aliji ẹ̀tọba eh, tí ẹ̀tọba ẹ̀fẹ́ kí ní ń ka resolution kàkẹ́ mí kàkí ni àkọ́ alẹ́jẹ́ ọdọ́ ìtàlẹ́jẹ́ ọdọ́ òmúnẹ̀bá olèfẹ́ kò má tẹ́lẹ̀ kú ṣe ní rẹ̀ olèfẹ́ kì mọ̀mí ọlá tó lè ṣe abáyé pé abáyé pé abáyé pé abáyé lẹ́nu àkọ́ ẹ̀gbà ẹ̀ tẹ̀gbà ata inige se ki amudu wi aleji pale je kidai mo joko ku ete uku efe e yaku yi ile mti tuba mai ni ile ko yo tu obi adin islam ile ko yo tu aki mo wo itule pa kushaka mo ti tuba ko yo agba yi ma ka gini kala o mo la du se de gbiti ti ka gini o mi e o le bi se onugunugwe wọ́tàlù kàjọ abájọ àjẹni gbọ́yọ́ kàkíní yes máa dáàmà kàkà wọn tún lè àjẹ́ kàkà àmọ́ ọ̀rá ya dùn wọ́n yọ mẹ́ àjẹ́ kàkà àmọ́ láàdó ṣọjú ilé mẹ́ ìwọ̀n àkàtẹ̀tà ajẹ́ ẹ̀já kàtẹ̀tà ajá èémí kàtẹ̀tà rọ ọgbọ́dún pàkúṣaká àjẹ́ kàmọ́ òǹkúnyún mímẹ́ ọjọ́ ẹ̀ mọ́dà mi mú àgbà fọwọ́ méjì allah akbar ibi àwọn ilẹ̀ nípa inomegi akpọbịa kadị ni digrii akpọbịa kadị maka minu ama nwe nwe nwa maghị ni omiwo inugbo ke akpụna kadị digiri igwele ihe ọmọ ịṅụ ọkpụna ligbo mọdụ tọgedele edo na ile inomeke ekpọbịa kadị ekpọbịa kadị mọba tọ ịṅụ ine duk ma adabi nwoke olugwu dukwu n'ugwu niile achịcha ọ nwoke tó ọ̀mẹ́lẹ́bá ẹkí yẹ́rọ̀dùn lè kí ìpàbí ọmọ nù tó bí ìpàbí ọmọ bá irú bẹ̀yẹ́ gbégbé lẹ̀ wájàká ní yíò ẹ àtàkọ̀ àmàgbìn ọ̀làtẹ́ lè gúrú ẹ̀tọ́ alùkàmẹ́kà àmàṣẹ́gbọ́ dáàmà àmẹ́nà àkùránì nájà àmẹ́nà ní àtìsí nájà ọlẹ́lẹ́gúrú mẹ́ alùkẹ́ ọlẹ́lẹ́gúrú nùgbùngbùn náà pàlà yọ ọlẹ́lẹ́gúrú mẹ́ ọlẹ́lẹ́gúrú mẹ́ káyébà ije ki mudu ba ngom omuru bla iba meme o meda ku kulu ya me ma da lo ida bi edo edo le ga ku bo tem tiri le ga me do ta ama imam da nya no mele tan ta ki ta ko la gre ta me ngoru iba inshallah wala du gido ya kulu bu ya nya wono ya gido weke da bi tolabanale o ne ile no mekun ni gbagba yen do kadi ama allah o no mekun ni gbagba yen do kadi nu e o leti ma dun al halim e nke to yo ni era bi won so na era bi won so to na era bi won so ele ni kede ke cho yo tòdó alẹ́mà ẹni ẹ̀tẹ̀ alhalim kọ yọ ajẹ́ rẹ̀ ìyájí àsọ̀bù rẹ̀ ajẹ́ àkúlé a máa kúlé dúkìtà kà náà ṣe bá tọ̀ halim yí wọ́n tó bá ní àsọ̀bù àgbàgbẹ́dọ̀ ilẹ̀ ìṣẹ̀tàbalẹ̀ kọ yọ nípa wà wọ́n yá gbé tó bá yìí yìí má dábà nílẹ̀ mẹ́gì sàábẹ́ anábì sallallahu alaihi wasallam àkùmárọ̀ àkínní abu sufyan kìbẹ̀tùmá dọ̀bà tán anábì sallallahu báyìí ní alùkà abúsùfíà a a wa gbọ́lọ̀ a abúsùfíà ní abíà ọlọ́ọ̀gbẹ̀ ìwé a àníbi sallallahu alaihi wasallam kí ma shahada gba ọjọ́ kò ma ṣe fẹ́tí hùn maka ohun ìwé jí àníbi abíà jí àníbi àníbi ẹni àgbà kúṣokúṣo tí ní kẹwé jí mi ẹ̀nà dẹ̀ umu akini ẹba agwọlọ ọ̀nù omi dé òkà kí ni o májàkà nẹ́hun dá na ń ná kọjú ayá dẹ̀ tọ́ ẹba ìbomi yọmẹ̀ ẹ̀rọ mi ṣẹ̀ bọ́ una ko ya de to ba ile ile ile ile ile ki cho anye do miki tagma kini a holo gwe gaskiya kini ke yumi ija ka na cho ba ibagu mun ne buku malen ire ye wan e aja na wa egbu na lenu una leba go lulu akwa ne edomi uria uria uria akwa ne edomi.

ye na ogeleta ka ma onye ọma maka arụ gị okwu ogwu ka ogwule ka ma lee ba unugunu ga ịma ka ma okwu ogwu ama wewe wenu unugunu ga anabi sallallahu alaihi ya adịghị ene gị nagalị ga ogwugide wa ọmọlụ nwa ka ogwugide ogwe anya bụ itinye o nwa adịghị ya nwa ma ka zuri amen lotu ti awa ọgba anabi sallallahu ma wasallam nwa aka anabi a ka na akwụ nwe un kwu nkwu aba ya wa ji anyị na onwe jen tete mọgwụ oge gi ye bụ aya a nebite kpabekụ ya anyị na ogele ọgba anebitala asala ma oyi ụkpa ahụ ụya kpọ ka ụya ka onye ọnwa oche onye n'ụba ịcha na ụya gide ebe a ma aji gbe ju ogele ya ajụ ya maka gịrị juru ihe enyi ogele òun amechaka ni dungo be kagbe chaka na wane ba un chaka ya mahi mukurunu ogele gbe duko be mu angola we na chagbi o nwe didon awe nwe che bie bie wenu janaja ujale ku nge ja ojele ba ona ku kile ama kafirili ibe ke bobo kame mani ke dago kame kame a mi obi jukunge ni ba ibe le ko tiranga mera ko ba mo jele aba mana ku yi ku ama kafirili ku nge be ku nge pa ba onwe okwa ameleghị uyo onye dị alịgwa nebido anebia gịnị abụ sisi ya na ya ka ya maghị mm, abụrụ kedo kwaba edo abụ ọla legudu nwunye tagedo omuhi ane taimada ale niba ululu eligu to ma kola abu sufyan ama abu sufyan ti jimaje bazame na nabi sallallahu alaihi wasallam ene ka un holo we ene ke ju nwa wolo enegi bolo gede on choma ya nebi boma ya ta nebi bitingi shi e wa nebi ngi shi enegi ma wolo ni on maja ka chi hu e hu yo lo pa le juk ma ene ne ma ko yo o ya nakiti to kuma de on tuli on di ni on se ko le ku de al Allah tabaaraka wa ta'ala ni o ne duki ne ke tubati takwa kokolo kiwo hawo ba oja gutuba mu hadith kaka gidai mashhurun ni shi ala alsinati kullab alu ama ama ko ta karatu shaka gini kaka ce ma do akini alhaqul mubin hadith gidai bi ami hadith kuma do wala kuda balale ah yani fa ulaika yatubu yatubu Allahu alaihim wakana allahu aliman allah hazu tuba matu da allah shun duki ne manci hakima o kan ya ngoshi ge وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما الله أكبر وليست التوبة تبادم وكجاد الله بتبان للذين يعملون السيئات أبوك ما أقول يبينتي حتى إذا حضر أحدهم الموت أتبقوا لأكربنكهما قال تجيني إني تبت الآن أون بوغي تباتيكيمي أغي تباتيكيمي أيوب تبابان لن الله أكبر إنو قلاك أدومو kama gbójú mojú jí ń gbó lónú mọ́kànlá lẹ́dẹ̀ ìta àdísílẹ̀ ẹgbàdógún púpa màṣájí àdísílẹ̀ ń wọ́n abọ́ alìkẹ́bẹ̀rí imáyígbò fi gbọ́gbọ̀ gba àdísílẹ̀ lẹ́dẹ̀ ìta òṣì àdísí kan níbi sallallahu alaihi wasallama kí ẹni ẹni dúkìlùkú kí pojí pàwọ́kọ̀ọ́lá láìláha ìlàláhù ẹnẹlẹ́ يا jẹun يا dábàá aljanna من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة يا دبا الجنة ولا لكم ككوني كيبا ما ينهي أنا أنا نياك ما دعك محمد بن عبد الوهاب رحمه الله ibi litaafi ki a ṣe ṣẹ́rí ọ̀la ọ̀la litaafi ma dọ́ka kí ni fẹ́tìfún mẹ́jìdì ọmọ ma bayani mami bayani hakikatu kọlu láìláà ilàláhù mamuduwa agini oyi bayani hadisi gidai agini cikwene kone ọla gidai ka huhu takini láìláà ilàláhù imdabata aljanna ma yi nishala gidai agano la gidai ku tudu ogene kuwe tudu ma yi nishen kone kaki láìláà ilàláhù enele mudabakwa amma yin coci mu nuju ya nojo kuma kaki láìláà ilàláhù ni mana aluka mana aluka nu ka ki la ilaha illallah an tunu guru ka ki la ilaha illallah ile je mu da bakwa ile je ki mu ile a je mu ki solo won gwe abe ma won so de unugulugu ma won ti chame ti e o la ka kama i la ilaha illallah wa ko boyi we go won ja la ilaha illallah mada ma wa ma ku ma Eh, amukola abakwaka allahu akbaru amango hatama inabe boyu mamashi chabakwani ujiyo kasukile kamashi kamadi tigwe kani amdo kasujana mamashi mabo mama mifatia mama ya qur'ane bo to mujarrad qawlihi ikahu kechalu kekaiba ile nikije kiamebda bakwani tiri oge na ele ịka ahụkwu na aṅụ ka ịgbaka e ya ku ile a na-ekeje nzu ndo malije na bel there is more to it ọlaleche pụta alele ma anyị n'ihe ihe nkwu ma adọga gị n'ile ilaha ilallahu yi take ka take dabata alije na leba ma anyị ma tini kunugun gị iwe turu kem dene kemi ma ana la ilaha ilallah turu kem me nkwu ma adọga gị la ilaha ilallah manya mu ko mẹ́wàá kìròyìn láìlà ìlàláwì ọlẹ́ yíwa kùmàdọ́ka kí ni a muhammad salu fauzan al-fauzan ìṣẹ́ kìlítà fi kùmàdọ́ka kí ni ṣòro o láìláha ìlàlá nítàbí kíkọ kùmàdọ́ láìláha ìlàlá èyí nítàbí olẹ́ àmọ́dà kìròyìn láìláha ìlàláwì kaba ìmúkójú ìlítàfi lẹ́lẹ̀ yẹ́ni ó nẹ̀ẹ́ bi kelma min atini wolo ulama ga ko ga ashhadu ki ka alla ilaha ika illa allah wa anna muhammadar rasulullah ki dokika yeni amu ko bila ilaha illa allah ma ugbaja ne unga kile ko bila ilaha illa allah le de seun muhammadu rasulullah le de seun kuma huka un ki mugba palu ki amugba kẹ̀dọ̀ ohun jíma fóhun ní bá máa ẹ̀nà ìgbàlẹ́ tàkì sàbàpàáyì ọ̀lá àbìrò ajúgbó ẹgbàlẹ́ tàkẹ́ni lẹ́sàbàpàáyì ìmádà alẹ́jàkàmí kẹlmà láìláìláhùn lẹ́gbà kò máa ni àkóyìn ni tọ́gbá ló ẹ̀dọ̀ ẹ kí múdù kàkí ni inẹnu múnẹ̀dúkì jẹ́wọ̀n náà ṣọ̀kan inẹnu múnẹ̀dúkì jẹ́wọ̀n náà fún inẹnẹdúkì nìkwáyì ni kì í jẹ́wọ̀n mi lọ́n inẹnẹdúkì nìkwáyì ni kì í jẹ́wọ̀n alheri wan inẹnẹdúkì nìkwáyì ni kì òbò nẹ̀tẹ́ni dị gị ka nka nka gara gị ni ọkpọdụ ịkwakwụchaka ilalọ chidi ọjọọ emgba ogenele ye iyi onwe mgba ogenele amaghị edon ba edon ka wa gị ni ihu na mdi obi ba ama gị ni ene de obi lo chidi ọjọọ ene e ka komi kelo mi alo ya li me tụdala edon ni okodu kumete mugba ma ubiri agbele ba mugba bayi ni kalma la ilaha illa fi le ba bayi yodan ichi kumudan todu o meto upahe ojo kaba gini o ne nu pahe le ko ojo koda sirabanele chenku na anyaku we majaka ni shalu turuke ka fi la ilaha

yẹn e na ẹ̀chà kàtó yá àti òyẹ̀ lẹ́yìn ẹkú bá máa dúdún tí ìfàlà àbókùnmà kúkọ gbogbo ọgẹ́lẹ́gẹ̀dẹ́ ṣẹ́gẹ̀dẹ́ àbókùnmà jẹ́ pa iláìláìlá ojú gẹ̀ẹ́sì àbá ẹ̀mátàkà dálọ ẹ̀kà níbà máa ó dúrẹ̀ rẹ́gísà tí àbókùnmà kúpa iláìláìlá ẹ̀mdọ́mà jẹ́ náà wẹ́ àjàkà tí àjàkà tí eléyìn tí mo náà pọ̀ kẹ̀lú kwáló tí ẹ̀dọ̀ ẹ̀ àtúgbò múnẹ̀mí torí ọjọ́ tí ajọ́ ìjà lọ nípa ẹ̀dùn àwọn ọjọ́ ajọ́ ìjìta lọ alẹ̀ abọ́jọ́ akọ̀lá èsìrẹ́tù muhammad yẹni fa alam annahu láìlá ìlàlá yẹni wẹ́kẹ́ màdé kàkẹ́ ọkùnmàárẹ̀ واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم ẹ̀dọ̀ àwọn ọjọ́ ajọ́ ẹ̀hùn kìdí ẹ̀dọ̀ ẹ̀hùn ọjọ́ ajọ́ ìjítí kalú ẹ̀kà to dẹ́hùn tá hadithi ka dọ́mọ̀ bókù ma ṣe bulugun ah, riyadu salihin ẹ̀hùn dúkì jẹ́ ṣe riyadu salihin babu tauba ẹ̀ṣẹ̀kẹrẹ bí hadith gidẹ́ mẹ́ gbé hadith lẹ́dẹ̀ hadith fẹ́ yóò ló ka annabi sallallahu alaihi wasallam aka hadith lẹ́mọ̀ àwọn ọdún wíńkù takada alhakul mubinu nugunugu ka anẹ́jẹ̀ afrahu bi abdihi mayini ohun allahu ba ohun ẹ̀dọ̀ ń abọ́ pàyí adùn ṣe ń ta adó ọjọ́ kìtà láàlẹ̀ àṣíyà ò tákì gbójú ẹ̀ngọ́ rẹ̀ ẹ̀ngọ́ rẹ̀ wọn lẹ́ ràkúmi wọn àbẹ̀ká àyẹ́lá wọn lẹ́ tákì ràkúmi wọn rábọ̀ tẹ́ omi kì í túpẹ̀ fi á mọ́ ìdójì ràkúmi òyìnbó kì í túpẹ̀ fi á jẹ́ ìdójì ràkúmi wọ̀mẹ̀ta òwò amẹ́rin ìgbàlẹ̀gbà gbókẹ́nẹ́ dúmádòdù náà mọ́ rábọ̀ tẹ́ ìwọ̀n ni hóòpù gẹ̀dùn ine nwa aje gen ine omi anwụ gen ihe alụkwejurudu gen ine kelu lekwere gen takikwa kwa uhu oli ugbo inu dudu kpoli onugonugbo iliga become desperate inu inu inu kejurudu taka achigili olu na adu n'oji alụ ki alụ na echi oju abịa kini kili lede bi ga mi anabi sallallahu alaihi wasallam ọla ẹ̀dá ahụ kadọ́ ọjọ́ ya na ebe a ahụ rakumi mi adagode yi anyela mi dabi adagode yi ihe ọjọ ẹtira ìgbẹ̀wọ̀n wẹ̀ṣadú mi omi ṣodú ẹ̀ wẹ̀ṣadú mi oṣooṣì omi àṣodú ẹ̀ oṣooṣì tagi ọ̀làgẹ̀dẹ̀ ẹ̀ka ọ̀làgẹ̀dẹ̀ ẹ̀kẹ̀ kàpá lu yẹn gàtí ní kàdí àgíní ọjọ́ adú ẹ̀ oṣooṣì wẹ̀ àṣodú mi ọ̀gẹ̀ṣà yìí ẹ̀hún lẹ́yà tí ní kàí ẹ̀dá ahu tabali tagi jẹun yẹn ni ọjọ́ wẹ̀ṣadú mi ọ̀gẹ̀ṣà yìí omi gẹ̀dẹ̀ yìí bá omi ṣodú ọ̀kọ̀kọ̀ yìí anibi yɛ na ɛda ahu ke ma yɛ ŋa do yɔ mɔla ke akaba do tɛni yɛ na ɛda ahu ado yɔ lɛ ba itsɛ nya ŋa ɛda ahu ko nugunugbɔ yɔ ana gbado ka do mɔ gbogbo ne fi tɛ èmi àbájọ yìí ẹ̀ ń ṣe òkọ́ṣe kàndékù yìí àdìsí yìí àdìsí àkàwọ àkíní òkọ́lá káàdọ́ yókìdá ìkà yìí min ṣídẹ̀ tìlfàrhì nójí ẹ̀dà ahọ́ ẹ̀tàbálẹ̀ tàbálẹ̀ yẹn kọ́lá gẹ́gẹ́ bá ìnàláha làyà àkùdùhù bí má tẹ̀kẹ́lẹ̀ màbíhì

alkimacha akogele me dupe do meni ba imume amun we ko dudu ha o se lafiya ta wallahi ya bo nyi ha ma de lafiya ta wallahi to wallahi ke kuma yake ga boyi e mama ja ka de lafiya nu ma de lafiya ta wallahi ko kai iki ni e boyi dun e gongo le alka me ja gugu yi me de ololo jama keji e wallahi e wallahi e wallahi wallahi ala dugma naka wala ene ka ku ga ba ta ga bo alka ma cha ko le domo ọjọ́ mú àmú pọ́ lẹ́gidẹ́ kẹkàpàlù inú àmá ìyàmú máa mú pẹ̀hùn pàyé ọ̀lẹ́ kẹdọ̀mẹ́ka bí ma kásábẹ́t kò lóòbùkù iye kìí ṣe ẹ̀dọ̀mẹ́ ohun mẹ́dúkú òtákùnmẹ́ka yìí yẹlẹ́ àmú máa mú mi ayẹlẹ́ mistake ilu kalu mechi yunge ma mu yelen ama yike do medu yele amu yele mama mu jumhi yike do ta kalu eka o matani sallallahu alaihi wasallam anini kagini hi ya wa alnu akhir bima natakallamu bihi alu kadu kola gde mama mu amu palu ale ni bi ni yes wa hal yakubu nasu ala wujuhihim aw qala aw hal yakubu nasu fi nari eh على وجوههم أو قال على مناخرهم إلا حصائد na yẹni ẹ̀hùn jẹun máa na yílá àmúnà na náà ọjọ́ náà na jẹun máa di mú àmúnà ẹ̀bùnà máa díjú àmúnà ẹ̀bùnà máa manakiri tí ó lè mọ́ màdẹ̀ ẹni wùjú ejú na ẹ̀hùn jẹun máa dùbùnà máa àbẹ̀kó lè mọ́ ẹ̀hùn jẹun máa dùbùnà máa máa ka ohun máa kó ojú yìí ṣèédú àti ẹgbà ukú ẹ ayayẹ wọn àti bẹ̀yà náà lóyún torí ọjọ́ àgínú òun gbì tí ó bá máa dúnmù ní wọlé ìsẹ́tì tẹ́ ó bá nílé dínà yá mẹ́rin náà sí aha ìzá àdọ́rà àdọ́hùnmọ̀lẹ̀ máwùtù tuntura ba da eh, ege ba kanne da sallallahu alaihi wa sallama ki aka ne abu talib ka gini kul la ilaha illallah yeni we baba wa ka ki la ilaha illallah ku nga du shu ma jo ku nga ka bojo nuwe ojo kwa ne to e uchi zaki aka ne e we ku ma ka ki la ilaha illallah amara bu cha ti de ku ma ka ki la ilaha illallah ko la ilaha ilaha illallah ba ya di ha ngama tura ma je muju ma implication takidara alamati ni e kakọ alubagoma akini la'ilaha illallah oyinjo akini ẹbọ dúdọmọ ohun machin ìbégú dúdọmọ ohun machin dàdà dúdọmọ ohun kọlọ dúdọ́ mọ̀ ọmọ tagun ìdúdọ́ mọ̀ ọmọ arù tikan ìdúdọ́ mọ̀ ọmọ arù tọ́han inú edúkù máa mìkì agbónin ogwò egbe dọ́mọ́n ogwò ewúyẹ́ dọ́mọ́n ogwò tútù dọ́mọ́n ìbégú dọ́mọ́n ojúlójì dọ́mọ́n máa ṣùgbẹ́tan máa àgbẹ̀nulóbìlẹ́ta máa máa kí ni yìí nà ẹ̀bẹ́bú máa fi ọ̀yẹ̀ káṣe ìdọ́mọ́n ìlọ́lá àmẹ́gilẹ̀

ma samina biha amma dini fil millati al-akhirah adini umuna gidemi kuma ce ba adini ye christian kuma ce ya taba gboro ge ma madanu because abi la ma jaka na gini ma ma ma cheboni ma cheboni amma ye ye kama mo yoko cheta cheta lenge cheche ko ka me pe nkolo je ebe bume ye ka ma mo yoru tuka e o gbo ne gete bola gede yo tura banele o na anya ku kinga kila ilaha illallah imde ne ki mi implication la ilaha illallah ki mem ki aku la ilaha illallah bi ki melifon ki mem ki ani la ilaha illallah ji ene du ki ido idaba ne i ka ki la ilaha illallah ta ki kuba imda mar janna mamda dalen ireju ene ni na ko la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ke atene ko ma atenu abayo yi egba enako gene ta ku kumedu abechaka nọ lagịrị n'aka ebe a ene gị la ilaha illallah inigba mụ nekwu madụrụ tọ ha dagene ka da baka na-eleto mọ takụ tegbe gere enwe onye enyere mmadụ mọ n'oge mmadụ o chi aje ole nụ ebe enye ilecha mọrọ atị ma ene gị n'aka gị la ilaha na-emakwu na-enwe ike ole ee dịga adị nwa la ilaha illallah ya ìṣèkún máa ìnẹ̀nẹ̀ kì lèkú ọjọ́ ojúmà àlìjẹ́nà àyàlò ẹ̀lẹ̀kú ọjọ́ ojúmà ẹ àmà aṣòdì rìn àdẹ́ ẹ àmú yìí rìn àdẹ́ ọjọ́ ojúmà kẹkú ìyẹ́lá yẹ ẹgbàgbà àlìjẹ́nà mẹ́rin ikú ọjọ́ ojúmà yẹlẹ̀ òwú ìjẹ́ tí wọ́n àdẹ́ àgbà àlìjẹ́nà yìí ẹ̀lẹ́kú tí ọmọ yìí yìí abduke head of school kade shen kuma ya tuwa ek kuma ya kineku eti ne kamune kuma do yakini congratulations congratulations we ke register ta chala ne e register ami paper kuma kwa abdu gire no da bala ke ti yiwu ta ma school am ti chagbe yali agewu ba e head of school yonyo àmọ́ tó skúlá gbẹ́gbẹ́ ní ẹ̀ẹ́dọ̀mí skúlù yòyò ẹgbàwà ẹ̀tì máa yàrọ̀ kóhùn kuma anya ko ke ma kon congratulation du do moen de ko tu do mamela du ma ya ko ngam ne ma du moen ma ya kani ga gini ka ne ama gboju wa ga gini ameku me ma ka wa go me mi credit credit ku ngene du pa ko chaka me wonu ma ko pass pa ko chaka we gide de human because en ki aje uma en ki aje uma kuma ni gidi mu mi le karabo e we ko chi e ko register taki ye jumo mi kuma dun ma odo e ko goda mo ne pass le ijumo le tu e nka tin ka ka je akini e un duki je nu de odu e de fa la ma papa ene ki taba pa un ya ko yo juma un ya yal ma mo de edu bi fa ma papa te angola ni mi awu ngajuka utango bu ke de e awu ngajuka ko takene lewu cholo cholo cholo yewe mo amko kacha bote unu anagono blem kacha tinya gada misketi un hobi taka one kele one kele no gumo taka da ya do yitu nyane tiya gada galu ya de yidu yo ya kana de yidu we kabru no iho nga ja ku ngalo ni ho nga ho kwai ide ina ina de yidu ale ya to yi lewa wa ogele ya to yi lewa ogele oya mune anaghị ụlọ ekele na-alachigide oge tinye agada ya mụ na ụta onye anya ahụ nkwụ oyi ihe nyi do ka ịbọ paa chigili agabịa nlekwa ya na gị oge agba n'obule si na-erule i nwụla nwa gị ga-ede ekwu oyi subhanallah amụna kọche ha mgbe duniya ahụ ọjọ maachị ime omie n'ọla gịrị ebiri ejigbe ọ̀làgídẹ́ ìgbèrè yí gbégbèlẹ̀ onòbìlẹ́kà pọ̀ onòbìlẹ́kà ti bẹ́ nye ma ó ya èló tí yẹn ní ìhùmá achọga ṣọ̀gá abẹ́ ìhùmá láṣọ̀gá ọmọdún kí yẹn wọ́n ọmọdún tí ìhù ká lánà mọ́ tí ìhù lẹ́kùnmá dúdú ọmọdún na kàkẹ́nẹ́lẹ́ ẹnu wọ̀gá onòbìlẹ́ngẹ́nẹ́lẹ́ àṣírí ọmọdún gbẹ́ nga bụ n'obele gide chi amakpele eteta anya ja ịahụgede ịnala edelele nara edoele nala elebetumadu omemele nala elebetumadu sake a sinabaya ka amakpele eteta anya ja de chukwunye malele n'edene ní ẹ̀lẹ́gún málu gúnmálu gúnmálu wọ́n bá ọlá ma gbá àmájọ pé ẹni tí yìí bi ẹ̀mí dàbí wá ẹni tí yìí wá tí yìí bi ẹ̀ta lè náà gini ẹ̀mí gẹ́dẹ́ ibà aláti ka ẹ̀dẹ́gbẹ̀lẹ́ àti ní ìṣẹ̀dẹ́ ẹ̀dùnkù ẹ̀dùnkù ní ẹ̀kọ́ tá tí yìí bi ẹ̀họ́ yípa yípa ẹ̀mí ẹ̀rọ̀ǹgà kìí da elililililili emdabia abe mdabia ya ya eno madua no bleki cho madua e lili tele miju miju e won jikele miju miju lakini ogenyo dede lelenu olahi olahi ani jabeda shi em ke adi han ngele ba amem kukwa ngole labajo ba ogele tapa e emda chunya ngi binga makun ini kunganya ini kunganya du ngemile ngole iyi ka ekobe ele gbolo ebe a enugbu nga anya bi nga dala ka meka mu ka meka mu ko bo mote habe ogene gere ka ebe a ka unwe a kubi kubi unga bi wa anyu bukola che ongele biti biti biti biti kiko yom da du ha mele ti gidi mu e a ola mele enwo nye bo mu didi ya ha na ka ba a le ba nga kini weta oya ba kama ba onye lo ngaku ngede egbo mbe da magbola ma medo ngaku ngaku abu gwe ma wa ya geni ge akin egbo roka gbagba ngi gede wa egbo longia nga nga ama wi ya nga ahule abu nguma ahụle abu nguma ahụ ngi kini chate kamune yi na roka gbagba roka gbagba ongi gede abu e ma ya abúkẹ́ ẹja ọ̀nà awáta òǹkọ́lẹ̀ lè tí ọ ìbá àmàmà lè tí bá ọ̀nà ìṣẹ́ni kọ̀láyẹ́lá kìnnìkì kúta ìgbàgbọ́ àwọn àwọn yẹ́lẹ̀ dọ́gbẹ́ bẹ̀tù máa tọ̀ ọ̀bẹ̀ lulẹ̀ ẹ̀kì yàgùn àwọn ti abáyé ẹ̀kì ni òun yà gbẹ̀yìn ìwà ọ̀gẹ́nẹ̀ gẹ́dẹ̀ lọ́la yìí ẹgbẹ́ ń àti wákẹ́ owó ẹdùn òun nẹ̀wọ̀n tẹ̀lẹ̀ gbẹ́gbẹ́ tí ọlọ́gbẹ́ ẹdùn òun nẹ̀ni ọ̀lẹ́ ikú ẹ̀kà kẹ́dẹ́ hà wọ́n mà kẹ́nẹ̀ kún àmàdùn akẹ́dẹ́ tó máa yọ pé ẹ̀rẹ́ gọ̀bàtà gbọ́ kàmá tọ̀bàtà kó ụtara leje gwe n'ugwu weke kuma bọtụ igwe kajọ gị igwe kajọ nkwọlele ka ka anya anya anya ka wata mini na mini ha machi weke aka ahụ ya abamachụ gị dị ha machi kwala ma ọdụ ya ma na ma ahụje nwe enwechi gbọchekwa n'iche akọ ọga eji aka ma na ugbelelu <laughs> eh, nwe maka ọmaya pio nwene gị aka na-eme na enwechi obere abalele abesomaya pio nwechi ọga ka a chele ebe a bụka me achụgwa gị na ebe a na mechaa adameletu adọka ya nwe nene ka nke ka me adụtụ wale tuma ba in kan ni kabala ti konye je kama acha ke kama ko ko ga kede kama mo yuje le abu am de ngwa yo yo amda yo bibe ke ya ko do le do no ko nga yo mo nga ko le ga nga kito o ga ko alken akene ke adu ga kai so ka be ke amal bi shawara le kama ke loko mama du ko o ye aje amal taroka amal kan ni shabe o ga le na mti ko mo Hmm? àmá ìskánì ṣe dókítọ̀ kẹwàá dọ̀ká ẹmọ́ká rẹ̀ fún yọ àmá máa ma ayọ̀ ẹgbà kẹlẹ̀ ọbàtà kẹlẹ̀ tọ́wà máa yìí ẹ̀ẹ́mà kẹ́ẹ̀nù wùín ẹ̀ẹ́mà kábẹ́kẹ́ yẹ̀lẹ́nu wùín ẹ̀ẹ́ká máa lọ ẹ̀mí ẹ̀lẹ́wọ́ àmá ọkẹ́ ẹ̀lẹ́ra ẹ̀lùtù gbígbé abẹ́lẹ́wọ́ mí ẹ̀lẹ́wọ́ mí àmẹ́lẹ́wọ́ àmá wọn ọkẹ́ ẹ̀lẹ́ra máa jẹ́ akórí yàrá ẹlòmí ẹlẹ́ ìmẹ́lẹ́ nǹkan lẹ́jọ́ ní ajá ṣe yìí agogo ya ma ya kire mu 490 ẹ aba kara mu ne je aba aburu bi yugo ko yo akuma ko kuma ci dom yo ni gani ko wa kuda bane le o oh, na anya ku ku tega ki la ilaha illa allah taki tega ki ẹ̀mí ìmáàlì kòkò ọjọ́ inṣàláhù ọjọ́ alẹ́jùmọ̀ mi ọjọ́ àkíní fìràúnà àti àti ní okú ìhà lọ́gà kí ilé kàkí láìláà ìlàlá ike kàbálútẹ́ ika abẹ́gígà ní حتى إذا أدركه الموت أرم ما لبن وكابدا وجاوزنا ببني إسرائيل البحر وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه القرق إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به نعم نعم إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين قال قال أبو يدهي الآن وقد عصيت وكنت من المفسدين اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا وإن كثيرا من الناس عن آياتنا لغافلون الله أكبر ألقوا ẹ̀mọ́jàkàgbó yára ẹ̀nà ẹ̀mọ́ ìgbìdọ́mọ́ ẹ̀mẹ́ firaun ayi ni unge olo we wa ana min al ni ama pa unge da ke o ta ku ga du wo ya al ah, and it's too late <laughs> e to yi ta ke wolo yi o ko da su ta qabl kel ga aduri ta ne, wa kunta min al mufsidin ko du e de ama pa ne bi al ga du e legi ta ti gbele mewu fal yawma en ka ne ke ti yen ti gini ne ji ka bi bade ne ka ore le nganya ya dunge litakuna liman khalfaka aya abudu kuma dubi e ku ke mdu waji ngama kumawe kowe kufra una tomo tingini aliku amma wa inna kaseeran allah yani akute minan nas biha munne ba an ayatina ejaka kolo yo magbona le gofilu matekbinyo dabana le en ka try ka prove jika gini la ilaha illa allah ni ki achi ku egba oku ya ni ki ma chi ku egba oku e ku ojo ojuma ni ki achi ku e ku ojo ojuma ni kuluka ye ja chola bata ja kal jena chamuni ili alhamdulillah o jama kede ele gam da mal jena dama ino yo juma amango de aliji today kamu de mda gwa jena alugo en kama de ja kede ki lugo ni iro ge yuni ke lengo jumomi record ma yo ni to o ge ale jumomi rabanle Allah tabaraka wa ta'ala inhi hatta idha hadara ahaduhum al-maut yanku ku yanga nake huma qala takiyeni inni tubtu al-an untu baba yoyime walladhina yamutuna ma yubuku mana ku kiniliga kinidu wa hum kuffar ma tikazul takini maduhu ojo gbitu ba bi ogenelen ulaika yana bile a'tadna lahum azaban alima enhi amami azaba iwo amamnu shagiya tan dida wale alaikum ami hadisi yemi gidai kamata ne ka adaba te humanu am daba te ami hadisi le ke agbowa iko amma yake ciyo mamalatu hun wamale hun shi hadisi ka ja ko ayike inna allaha la yaqbalu tawbatal abdi ma lam yughayyir

iye mi gwa ne kuna ci ne zero yo ame ni ne kuma sai ta ka do himun ru alijo da mai ni ne te e de gbata ne ke ci ne zeri kami aya pa mi hadisi bere support ni le ke ko alko yo wa ru yi ni quranic competition ki na de Muhammad Ahmed anpa ki organize in kejo ma ci quranic competition le am politician ni ola yi yi du ma ru yi omo wama ci karatu maru yo male to karatu le ngini eke ajo le chabo jini meji kite machi se ngini chabo abo jini me wa ngachi aje kada bati bo jini wu an kichane ngini to e jo ngini takuma anya anya sibo e jini wu ko bo meji neja ki ifo o ma anya close yo ma close le ma ma gbo alu Quranic competition kuma ci o ya na pa ni bi kuma bi ma ojo kile guru ìtọ̀ ẹgbàdó ka mọ́tọ́ àmàṣọ́kàtọ́ alótìlókó ya màálótì lọ́rí alótì gbogbogbò máṣà nẹ́wọ̀n lọ aṣọ́bàtà mọ́tò kí aká mọ́tò gílẹ̀ tó kọkàrà tó ló tó ma bí máa ibi mọ́tò bọ́s ma ṣàlùkò rí pa àkàkọ́ ihò kékeré lẹ́yìn ṣàlá ma di mọ́tò lẹ́ ma rúdá ńgá mọ́tò máṣì kàrà tó yẹlẹ̀ ó dẹ̀ ẹgbẹ̀dẹ̀ kì máṣà kà ní ṣàwà àdí ṣáàjù kà ń yá wà á yá ti ṣèkú lónìí tó ń kí mú dàlùkù àná yá nu mọ́tò lẹ́ ẹgbàlẹ̀ inshallah ma ní kí ṣe alheri ní ṣe islam yá náà ẹlùkú kòkàtù lẹ́ngàjọ ìrápàálà aláàtẹ̀ ìtàkùwà ṣe mí ṣẹ́gàṣánà karatu yìí mata alẹ́tàálẹ̀ àmì nínilẹ̀ ìnàbí ìkìmá bukata ìpé pàbẹ́n ka anya mọ́hìmádú ẹgbà bọ̀bọ̀ àìní tọ́tẹ́máyú taki àwọn kòhìmá ọ̀nà náà mai tambaya na farko ẹnàgìtẹ́ nínú ọ̀nà lẹ́ ìṣẹ́tẹ́ nínú ojí ọmọ kékeré kùmà ó bí tánẹ̀ lúgbọ̀ọ̀lọ́ ẹ̀wọ̀n ogún ma kékeré kùmà ó bí ma kì má gbómùn má yá pẹ́wọ̀n ogún má dùn pẹ́wọ̀n ọmọ kékeré kùmà obi kì á ìmọ́mùgbà ìrakú lè ṣe bí okú àbẹ̀kíkwá sí wúnyí ọjọ́ nini mateo na lege dude na'am olile ibukata bayani bolon e amilitafi fikihu litafi hadithi machidunga tejugede kakini oma enkuma eh, ado ake gbomu mayenihi oma mu ma kushi ki akuro omu igbadom mayeni machakani chumakun kuma orayuli kimyoweju kì mẹ́rin kìí kì ṣéjú bí kí yóò bí tá nẹ̀yìn báyé ìtàkà òbí mìtì mẹ́lú mìtì mẹ́wàá ọ̀bẹ̀lẹ̀ ìtàkà lè kóbá akùnmà wá dédé ń kúmà òbí tá kúmà pẹ́ ń wù àtàwọn kìkúlẹ̀ ma wù àtàwọn shan kuma yin wa ta un pepa puchaka abeke un wi un lema o pepa puchaka abeke un goma yin lema o pepa puchaka to yiju pe un kuma won dun eju pe un le ohun ki ni won arrangement abunya abunya chabu kiti gbo ma je ngwe un to ma gede ki kwalo abajo yi imoto akichoma na kalangi chei amo madu kata mabiyo kwa kuchaka ko yele ono bele ma kwa kuchaka unwi kichona kele kitukwe kima acha ko ya tanwi unkwala bajo ire engu gugu manya kwa bajo ire mami bobele mamu dunguma mami a ata mami mamu dunguma tura tanwi ngalikuna to mami bele dunguma den onki kwalo on ni lion chi onwe ike wu ile gị ma ji ahụ aka awa meji n'ihi enwe ugwu ojile bụ manya akpa enwe manya dunwu ama ama ojile enwe ugwu idunwu ha abajọghị alịgide nkwụ ma aṅụdụm oge n'ihi ma anya ahịjọ ma chineke enwe ya ya ma anya akpa enwe ugwu ugwu máa mu pẹ́rú ejú mẹ́ta iye unẹ́hùn iye wọn ya nìjú ka ẹ̀hùn ka wata ala kìkà ń karatu aya ẹ̀ṣẹ́ gwanka ọ̀nà aláìdẹ̀ yẹ́ ni fa ilẹ̀ mi yẹ̀kù lẹ́hù wàlẹ̀dún wọ̀wọ̀rísẹ̀hù abàwáhù pẹ̀lú omi hìsùlù iye ń kì bí ọmọ abáyọ̀ yìí ẹ̀hùn gbé ń ma dùn ún yìí mà wọ́n yá wọn ma lẹ́mọ́ ṣàkàdé ilẹ̀ ní òun àjì nílẹ̀ dẹ́ni ejú méjì kì bọ̀bọ̀ àmà ọmọ yìí kì bọ̀bọ̀ lọ́gẹ́ ní ẹ̀ka mọ́mọ́ ayé wọn dẹ́ mọ́yà mọ́mọ́ ayé kùmọ̀ ayé dábàá ẹ̀hẹ̀ na pam enile dane eh enile dane na lawa turuka mo enile eni yara enile kidane kugo te ka wa mo ile du mayu eni ko le ku ma ma le bi ko le ku takata nku automatically e e oda kadua onale kuma ne du gbemu ugu wa ni ejodudu siga gini ene kuma ajangu gumi ma confirm kakili ku mautul hakiki mautul hakemi abakinihi ah, mautul keta ma o confirm kakene lele ku èkejì ene kuma anya adu kwemu gumu ma ete ngwa kakene le ideju taki anu kwemu gumu na ma bo male agma bi bikun liga le ku do gwa takata un ku iba un ode ukwe ngwa tawo Ah, ilé ni ẹ̀kejì náà akọla ẹnẹ́kì ṣe alìmọ̀fúkú ẹnẹ́kì lèyàn ẹnẹ́kì lèyàn ọdọ́mọ́ onúmọ̀ àrẹ́gẹ̀dù tánẹ̀ tánù ma pẹ́ mú hùn because mamo mi ma mi wara about nge mi li kume o oh, mi de yuta o oh, mi gunu gi wula o oh, allah ala malige odo mu numa ta ma ko ngun ma ni hin ichu kwene kuma ko na liku o na linyo ene gi linyo pe mamu yujinun o se le awon sola meji ni se e fi sharia òṣèlé àwọn ìṣọ́lá méjì òṣèlé ayé òtò ti kàkí ní ẹgbàkìlè ma martin kú máa ṣe bìsìkí ẹgbàkìlè yọ̀yìn ẹgbàyàmìlè yọ̀ ẹgbàkàmù húlà ní wá ṣe há yìí ohun ìlè ohun martin ohun mọ́dàbí lè yẹ̀ ní ilẹ̀ ma òkú àmúnà ẹ̀bọ̀ lé ohun lé ohun ní ẹgbàlẹ́ ok accident ohun kú àmúnà accident

ọ̀dà ilẹ̀ àti yóyí inégechi eji ihu ya ń igwu ụmụ kidnap inégechi ụlọ aja nile onye mmadụ oji nwunye oke onye lo onye mmadụ oji nwunye ogwu ya adanin ya chakanyado ya chin kọwee dị ma lige oyi àti ọ̀là ṣẹ̀gbẹ̀rẹ̀ ẹnẹ́kì lè yan ẹgbà kanya lè yan ẹgbà ẹnẹ́kì lè yan kìmúdẹ̀ ẹgbà kanya

ak yeneen ne la idu yi maa de ñu am na mu bu ñu ñe yaa mu dee gbaa ne bo o ngi le ñoo ki ma caa kini yaa ngi du daane ni maa ni ñi a koo jo ki le ñoo kuu yi maa yaa ci ni balu ka o jo ki le ñoo kuu yi mais ci ni balu ka ɔmɔdɔmɔ nu yi tse kili ɔmɔdɔmɔ nu yi tse ta kili ɲɔgɔn. èdè ebe torí ń dọgbà george mẹ́lọ́ làyọ́wá george ya alikali àmì ìnégidẹ́ màtẹ́ ọmọdọ́mọ ònú nìtse dákìlìyàn ṣẹ́nkù ama ní àmà ọmọdọ́mọ ònú kìtse ẹnẹ ẹnẹ nǹkóhùn ti yẹ bọ́ àbóyá àbóyá nǹkan máa tẹ bọ́ ẹ̀sẹ̀ á ní kí màá ma nǹkan máa oke ta iye ọdọ́mọ́ onú ihe ohun dàtàkì nọkọ tọ wọn tí ọmọ ẹ̀kọ́ onú ẹ̀jẹ́ nà mí kọ̀málì ti ma bọ́ kọ̀málì ẹ̀dùn mọ́dọ́mọ́ onú kìí ṣe ókè máa ní jẹ́ kí kójú pa kọjá káàmà ní kí wọ́n gbó age mate amúnukú ọlákùnkú àmàṣálì tọ̀ọ̀mọ́lẹ̀ máa ń yá ìmá òun ní kí lẹ́ yìí abakina mun kula ni ki suyun odo abana kide to di je ise gbiti take lu ma, ma kini ene kun kun a yali wudu oro ka ni kimdi je ga tan is very there ene duk ma de de de de ke me lu kaba o le do ma mero la ma ma ma le chola o

ma ya ogun pe maybe maybe kani ọmọdé owó yẹ ní ṣe àtànìtege òun náà yàjọ́ na mọ́májọ́ ìṣọmọdé owó yẹ ìyàlèyàn abáyọ̀ alìkìlèyàn abáyọ̀ òlà ayáǹgìlè yìí àbẹ̀kú lẹ́mọ̀ múnẹ́kàǹgìlè yìí àkànyà dánẹ̀ àlóyè àkànyà enemekwemi kili togo maiduguri kili yo enemekwemi kili togo makodi ama makodi abayo yi e. ogbe benue state ebe ka dehun abayo yi e, kili yo abeke enemekwemi kili togo yobe yi kili yo abeke state gbo akanya dogo ne cheka chika ruda lugurugu akanya odo mo gele abayo yi e, abeke adamawa ami state ki si volatile state ma je yi kami ha ye gine gine jomo kanu donu kanu is peaceful

gbogbo ọdọ́gbò méje jọ wá dáàmà agbẹ̀mùgbò rẹ̀ mẹ́rin agẹ̀hún gbogbo bẹ̀kọ́ islam bá is very very very perfect ishi yan kuma gini ma revise mi gini turu kuma waka ami national assembly ma wa ma sha amendment yi ma revise bible ma gini gini revise standard version yi ma shugaba islam da adi a ti islam ba n fabe mai so abajo yi cewa ma gini o na eleyan ọdọ méjì mẹ́má ligẹ̀ ní mẹ́mẹ́ ogun pa wáyọ̀ ma ṣogẹ́lẹ̀ ìṣẹ̀rí àkàwáyọ̀ yìí

àbẹ̀ká ní agbóhùn sí gbọ́mù tọ́ ṣẹ̀rí ìyàwọn ìdè yí ẹ̀pọ̀ go implication ọ̀dà gẹ̀dẹ̀ kìí ní there is every possibility that ẹni kí wọ́n dàbí ogun pẹ́ tó dálẹ̀ ìwọ́n ọ̀dà kùmà wọ́n ṣe lè bọ́ ìṣẹ̀rí à ń kùmà mẹ́wọ́n nẹ̀pẹ́ onukuma do dabie onudu kuma onukuma do e ichi 100000 naira ma dunwe to 100000 naira lele ungeri ton da ngene le e ma ne cash ga dunu era un e ene ki no mengu enwe ma nya du ku ene lele na ma palabiru ajugo to inami branches implication ngi bo to balu atini ka complication ki woyi kigbitige aluka ka hele gi general ni ju aba yo yin o yele ngale ka de mita bi du kan abi kan ya ti se to balu o jila mi male mi en ka ka gede en kuma go yun de allah ta'ala ala inini ya keta Naam. ẹnẹgìdéjú yà á tó kò tó dẹ́gbà kì í yà tánà òdùn ábí á tó kò tó dẹ́gbà kì í yà tánà òdùn yìí táti mẹ́wùgún pẹ́ ẹ́ mẹ́wùgún pẹ́ ńlá mọ̀ kú ìṣẹ́yàn ìṣẹ̀rí àdínì islam ìṣẹ́yàn owó ẹ̀kẹ́ kú islam mọ́dà dùn kú ẹlú ẹ̀yẹ̀ ẹun dúkì jẹ́ kẹ̀yìn apẹ̀wọ̀n owó ẹ̀wà àbáyọ̀ it is assumed that you interest bẹ̀rẹ̀ ìmádà rẹ̀ ṣẹ̀rí àlìgá pẹ̀mẹ̀ ẹni kí chalikó rí pa àmọ́ máa wẹ́ pàyí kẹ líǹkì máa pa àmì máa lè mẹ́kù máa kọ́lọ́lẹ̀ òbí pẹ̀ mádọ́mọ́ ẹun kẹ̀ ní kí ṣẹlẹ̀ ò mádọ́mọ́ àpá abáni mẹ́kẹrẹ bọ́ abẹ́kálì chewu keme ngwu ekpe ngi na abaye ne jua kini enya ekpe na ha bi ya ya ni e emane dunge ni emunyi dunge ni emoko dunge ni e ame ole ekpe ma onu gongo ya gwile wu e akum

ọjọ́ ní kí jẹ́ kẹlì wọ́n lẹ̀kọ́ yẹ ká àbákẹ́lì wọ́n yá lẹ̀kọ́ ma gbẹ̀lẹ́ ká kí àwọn ọmọdé ìwò kọ́ máka wọ́n yà ẹ̀rẹ̀ dùn ún ẹ̀yàn pẹ́mẹ̀hùn onùbìlẹ́ka ọjá ní india ọjọ́lẹ̀ onùbìlẹ́ lẹ́sọmọ ọdọ́gbọ̀ mẹ́ta taba yọ jẹun kì mistake ọgẹ́lẹ̀ ahapù níkà ní iyegide ìlera ẹ̀hùn pẹ́mẹ̀ ẹ̀hùn ogun pẹ́mẹ̀ ya àdé dẹ̀kàdára ayà ọmọ bí abáyọ̀ ya ma so mistake lẹ ẹnẹ̀dúkì try ẹpẹ̀hùn ogún for example Enane.

amanya manya ọkọ eni ẹna e eduki anya dunyi unyi onyi abayọ makini ma onyi oge na izamen na abayọ yi makini ma ta abayọ ọgọ onyi megide aga abayọ yi ọkọ nga 1.5 million so ẹna e eduki anya dunyi abayọ yi ba it means ya anya ma mọ ẹnwugwu enugu pe onukun tukpe ki ane chi 500,000 naira to nga anya dị 1 million nga to 1 million lele memokeledu memogbo machini dee memruta meme ata ndị atụ na ala kwehume onukwu ma ata de dene nele ki anya ya do do mu ma ndoko abane gide formula abane le ne ki uma da pengi da ko ne ma ku ni ke leku ta ma pe ta gide de yemu na pe ngun za ki ku Allah ta'ala ala mala ene ki ngati ne naam to ìnìlẹ́lẹ̀ ìnẹ̀lú ìhìn nílẹ̀ gbogbo tẹ́ tó ó ṣígbọ́n ya nẹ̀lẹ̀kú ìyànọ́yà ṣẹ́gbẹ́lẹ́ ìnọ́yà dábọ́gọ́ nọ́yà mẹ́ta yìí ọ̀nẹ́ka ọ̀yà ka àdéhùn ma ká nọ́yà lẹ́jọ ma ní naam naam àtàdé ìdá kan máa kún máa pẹ́ gbogbo wọn ni dáa ọ̀làlẹ́ ẹ̀hẹ́n àmóyè ní ìlẹ́dùkú ààyè dùn kò lè lè kú ide ìdí òpẹ́ gbogbo ẹ̀

náà ẹjẹ́ ní ti yá ìtorí kó máa pẹ́ ogún ẹnẹ̀gẹ̀ ààkì ni máa mẹ́wọ̀n ogún pẹ́ àwọn ọmọ ayọ́wà ẹni ẹwẹ́ ká náà ṣe olúdà mọ́mọ̀nà ya pẹ́ gẹ̀dẹ́ elu àrúlẹ̀ we owó gẹ̀dẹ́ ha áìdẹ́ ẹnẹ̀gẹ̀ àkọlẹ̀mọ̀ gbé pẹ́ ẹnẹ̀gẹ̀ àyìn ṣe yìí ẹnẹ̀gẹ̀ àkọlẹ̀mọ̀ gbé pẹ́ báà onye nye gị ini interest omunebi hedon abagija ini interest omunebi hedon ṣe gị interest ka ní ini interest aláṣẹ ìṣàbẹ́kì bọ̀bọ̀ abagí ní ìnẹ́nẹ́kùn kéjú ìgì adó ákì apẹ́ alìyú ma àfíbọ̀n abagí ní ni kéjú ìgà gí ní òun ni gáwọ́ ṣe lókú gbélẹ̀mẹ̀ ma ń yá pé abáyọ̀ gbélẹ̀kùn lóṣẹ́tẹ́kùn ma yá yẹ́ òun àwọ́ yẹ́lẹ̀ kìmúdó bẹ́ẹ̀ni ya ìjì ẹ̀nàm i abaki na niyawo interest un ọ̀la interest kakalẹ̀ abaki ni ká niyawo kí kí o dà pẹ̀lú family tó dẹ̀ lẹ́kàdọ́mọ́ ẹlẹ́kàdọ́mọ́ òun àníyàwó jìgà gíní torúkáwé tẹun dàmá bá mẹ́wàá kọ́ra torúkọ́ òmìnkọ́ àmọ́má yé mi ká gbóyí mọ́ à bàmẹ́ ń pẹ́ tóra omiṣọmọgbà àbọ̀ gélé mi omiṣọkàdọ́gbé ma tóra káàkiri kejúré wa nẹ̀ kí ma ẹ̀ǹkì àkọ́ àdàmá kéré dẹ́ àní alẹ́mùdí ìmùdógọ́lẹ́sà ní àwẹ̀ bá tọ̀ ẹ̀nà àdìhá ìyá nì ṣe adùjátá nì ṣe ìwàmùdà sàálẹ́sà ní kí amụma ọjọọ m ne ma chineke understand ọla gị kò jẹ adúgbò atọlọpù kí adúgbò ẹgbẹrún àgbàdé à tó dálẹ amẹngidẹ ìpẹ amúpẹ wọ ìjàkà náà tẹlẹ ìjìkò pé mi oníke dúró ẹgbẹrún sí ó jàkà ní máa nọ kọ́nù omi ní kí dọkọ́ ń wẹ̀ bọ̀tà ń dà mẹ́wọn pẹ́ta tìmúdojí ìníyà ọ̀mẹ̀mẹ̀lẹ̀kọ́ ọjọ́ kana ọjọ́ kàtí ọ̀nálẹ́ ẹ̀kímọ́tọ́ ẹ̀nù wà táwẹ̀ ìyàdíhọ̀wọ́ àmúnẹ̀ tákù ẹ̀gbéjú abẹ̀mú gbéjú pàánà abájọ yìí kùmà kẹ́àkẹ́ ǹgẹ́rẹ́ ẹ̀ngà tẹ́ẹ̀rẹ́ ẹ̀ngà tẹ́ẹ̀rẹ́ ẹ̀ngà tẹ́ẹ̀rẹ́ tákẹ̀kí ní kàkà máa kùmà ẹ̀wọ̀lẹ́ kùmà mọ́ ẹ̀wọ̀n wà kó dabi ẹ̀bí ẹni jẹ́ abẹ́kẹ́ ní ẹ̀yà ìyẹn ṣe gbàjẹ́ gẹ̀ẹ́ nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tí nù agbàtí nílẹ̀ islam ìṣẹ̀tọ́ ọ̀nàmú lè tó ní kí jùjà raitu right yẹ gbogbo kí right yẹ bá islam àti ní tó ní kẹ́nyà claim right yẹ kì í ṣe ìwẹ̀ má gbà bá bí máa ẹ̀wọ̀n lọ́pọ̀ máa ẹ̀wọ̀n mi ń wata ihe anyị ka aka gida islam define ụla ihe anyị echi challenge enwe ụgwọ atawele ịdị ọwụne ka ndị moto atawe dị ọwụne ya klim onye atawe dị ọwụne ya chi iwu me onwekwa mmanwụ ama aka ka onye ma abe ka a na-atawe ma anyị na anne ma edomu a na ụkwa ata ebido mmanụche ma anne ma edomu first of all ma na etolu kwunugwunugwu ekechi a na ụkwọche kenya ate na ojú ọ̀pẹ́ yìí àbíkíṣẹ́ a ojú ọ̀pẹ́ ọ̀nù ṣeun kẹ nẹ́zẹ̀rí ẹṣẹ́ aláàlè àbúkà máa ma ẹ̀ lè gbìmọ̀ ẹ̀ náà tẹ́ ẹ̀ má nẹ̀lẹ̀ àtẹ́ ẹ̀ nẹ̀yìn àmìhàn àtẹ́ ẹ̀ dúkùmàjá nà màṣí mà àmà ma ma tẹ́ egide gbìbọ̀ màṣí mà àmà ẹ̀ ní ẹ̀gìdẹ́ ẹ̀ ya na ọ aka na ate edomo eba every means possible ọ̀pá dú kẹnikẹ́lẹ̀ kì máa tí ọ̀pá ó lè pan kì máa tí ọ̀pá ẹ̀rẹ́ ẹ̀rù tọ́jọ́ kẹnikẹ́ mẹ́wọ̀n ìgbàdà bíbá halali ti ẹ̀ ẹnikẹ́ yá dáàjọ́ ẹnikẹ́ yá rànú abapalu, dú tó gbà máa lè kalẹ̀ àbàpàlú ẹnikẹ́ sàmùlò olówó àtúgbòmùlò turukẹ́ tẹ́wọ̀n ẹ̀ alùkẹ́ lè turukẹ́ mẹ́rin ìgbàdà bí àtàmàmà ẹ̀ ní sẹ́wọ̀n kẹni ilẹ̀ wọn múrù tójú ìjà tó wọ́la kí wọ́n kú ìjà bẹ́bá àníbí ẹni mẹ́n kútìlá dúnà máa lè fòwò àṣẹ̀hìdì yẹ́nẹ̀nẹ̀ dú kẹrin ehun dọ́wà múnẹ̀ kí á jẹ́ kí gbẹ̀hun lẹ́dàbí kùmà mújà kó bọ́ kùmà múrù pa bá yẹ́nì má mẹ́rù pa ó e kú kẹ̀kọ́ alójú kó ẹ̀fẹ́ yóò lómi pa tó bọ́jọ́ àbúlẹ̀ màmá àlàṣẹ ẹ̀kọ́ tó àlùkìdẹ́ ilẹ̀ ṣẹlẹ̀ ha yìí ṣe ń jẹ́ kẹ́ kàkẹ́ màmá ẹ̀wọ̀n ìlú ẹ̀ ọlọ́run tààrà rẹ̀ ó yà ká amóhìn nínú ìlú pa ẹgbàá ajọ́ Naam. Naam naam inile di ola di eni kuma adutani fona le. Ene kuma bi ma aduteda ki iye ka kola emi ka ne liwe eledu. amo amo maiki anya ne ko moto balu sheria recognize man abe ko ne yawo ya ne yo ya ka ne alijo da sheria me ya mune ne iya ja alijo da sheria me le luwehu amo ma ma ya dun ha o mele ha gaskiya ɗan kami malami kuma duwa shida kini ishaka ni ci ihu ọmọ ikuma dehu wọ́n na kò na mọ́ ya dùn gbogbo ìyá ẹni tí mẹ́ abigi hayori ke yi ya dewa abigi ma oṣù mẹ́ta abigi shayiri yi ma ọma bi báyìí ni ọma kò ma bí lẹ́yìn èyí ma gbárù ọma rẹ́pẹ́ tó máa ajẹmọ̀wó àtàlẹ̀ ìmúdà ajẹmọ̀wó yìí wọn bẹ̀tẹ̀ wọn ma ma ihe ni ọ ma ṣe àtẹ̀lẹ́yìn ṣẹun kò máa lè tó jìzìnà ọmọ adó kò máa yá bí àtẹ̀lẹ́yìn àtẹ̀lẹ́lẹ́tì ya ní ihun fún ìyá kílèmù yìí àtàwọn ìnìkè kílèmù ọkọ̀ máa ọdọ́mọ yìí ṣàkàtúwọ́ mẹ́rin ṣe bẹ̀rẹ̀ ọmọ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلوا على نبينا الكريم